ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ò ṣe àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi èyí tá a gbọ́ òun ni wípé àwọn sísítà kábíyèsí wọ́n dragi àwọn fámìlì àǹtí wa aró wọ́n ní nítorí pé ìkan nínú àwọn elda tí ó jẹ́ pé wọ́n rìlẹ́ẹ̀tì mọ́ àǹtí wa aró wọ́n ní wọ́n lọ ń trenton àwọn um, èèyàn Queen Naomi especially uncle wọn wọ́n lọ lọ ń tírẹ́tì wọ́n pé tí Queen Naomi ò bá fi kábíyèsí sílẹ̀ nǹkan tí ojú Queen Naomi bá rí wọ́n máa fi ara mọ́ ni hmm. ẹ̀yin èèyàn ilé ẹ̀rí pé yìí tú lágbára wọ́n ní bí gbogbo àṣírí wọn ṣe tú síta nìyẹn ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ò yí padà Yorùbá ni a máa ń sọ lórí channel yìí à ń sọ nítorí pé a àṣà àti ìṣe wa àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì ní ẹ̀dá e ìgbésí ayé wa ó yẹ kí a kọ́ àwọn ọmọ wa ní àṣà ó yẹ ká dẹ̀ kọ́ wọn ní ìṣe ẹ̀yin èèyàn lé à ń sọ nítorí àfẹ́ kí a gbàgbé àṣà àti ìṣe wa ṣe rí pé mò ń pariwo mọ́ àṣà àti ìṣe ẹ dẹ̀ mọ̀ pé inú mi máa ń dùn láti máa pa òwe lórí channel yìí èmi go gbọ́ púpọ̀ ṣùgbọ́n mo máa ń gbìyànjú díẹ̀díẹ̀ ẹ̀yin èèyàn ilé à ń sọ fún àǹfààní àwọn tí wọn gbọ́ gẹ̀ẹ́sì à ń ṣe advert lórí channel yìí ní ọlọ́kọ̀-ò-jọ̀kan ẹ kàn sí wa ní masholagistv@gmail.com masholagistv@gmail.com à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ eh, subscribe kò ná yín ní nǹkan kan ọ̀fẹ́ ló bá dé ẹ̀yin èèyàn lé ó yà mí lẹ́nu o nígbà tí mo gbọ́ wípé elder odindi ẹ̀dà ó lọ ń threaten uncle Queen Naomi ipe tí Queen Naomi ò bá kúrò ní palace o nǹkan tójú wọn bá rí kan fara mọ́ kí ló dènà ìjọ nítorí Ọlọ́run kí ló dènà tó jẹ́ pé àwọn èèyàn wa máa ń ṣe báyìí ah, ah, ọ̀rọ̀ yìí ó yà mí lẹ́nu ó kan mí lóminú nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní ẹni yìí wọ́n ní ẹ̀dà yìí wọ́n ló ti pẹ́ tó ti ń ṣe é wọ́n ní àṣírí ẹ̀kọ́ tú ni wọ́n ní àwọn yèyé mẹ́ta drag ẹ̀dà yìí tó yẹ pé wọ́n ti fẹ́ gba ọ̀pọ̀ owó ẹ̀ gan bí a ṣe gbọ́ o allegedly o wọ́n ní wọ́n fẹ́ gba ọ̀pọ̀ owó ẹ̀ pé kí ló dé ẹ fi Queen Naomi sílẹ̀ jẹ́ kó gbègbè sí ayé ẹ̀ wọ́n náà dojú ìjà kọ ẹ̀dà yìí wọ́n ní àṣé àwọn àti ṣíṣe wàhálà wọ́n pàdé àpòpọ̀ ni láti lọ́ọ́ máa threaten òǹkù Queen Naomi ìpè kí Queen Naomi kò nu palace o ìpè tí Queen Naomi ò bá kò nu palace nǹkan tójú ẹ̀ bá rí kó máa fara mọ́ àṣírí yín máa máa tú náà ni àṣírí yín máa máa tú náà ni nítorí pé ẹni yìí kò kò robi sí yín jẹ́jẹ́ náà ń lọ wọn ní wọn ní kẹ́ má ṣe ilé ayé yín wọn ní kẹ́ má gbélé ayé yín ẹ dúró ná ẹ̀yin olórí ṣé tí ẹ bá gbé pálàṣà ayé yín máa ṣé nǹkan kan máa ṣẹlẹ̀ sí yín ni ṣé tẹ́bà gbénu palace yẹn ṣé nǹkan kan máa ṣẹlẹ̀ sí yín nítorí kò yé mi rárá kò yé mi rárá wọ́n ní wọ́n lọ ń threaten ọ̀nkú eh, Queen Naomi o ipe tí Queen Naomi ò bá kó inú palace o nǹkan tójú Queen Naomi bá rí ó máa faramọ́ ni o nítorí pé àwọn ti sọ fún kókó inú palace Queen Naomi ò gbọ́ Queen Naomi ò dáhùn ẹ̀yin èèyàn lé <laughs> kì í ṣe nǹkan tó easy o kò dẹ̀ ń ṣe nǹkan kékeré rárá ní ọ̀rọ̀ yìí àfi kí ọlọ́run elédùmarè kó máa ṣàánú fún kábíyèsí àti queen naomi lórí ọ̀rọ̀ àwọn elder yìí ṣé ẹ̀mẹ́ pé àwọn elder yìí náà àwọn náà wọ́n ń gbàbọ̀dè fún kábíyèsí kì í ṣe gbogbo wọn o àwọn tí wọn ò nífẹ̀ẹ́ queen naomi ni o àwọn ni wọ́n ń gbàbọ̀dè fún kábíyèsí wọn ò jẹ́ kí àwọn olórí yìí kan gbọ́ràn sí kábíyèsí lẹ́nu àwọn náà ń kọ́ àwọn olórí níkọ̀kúkọ̀ àwọn náà ń sọ nǹkan tó máa ṣe fún wọn àwọn náà ń sọ nǹkan tó máa ṣe fún wọn ẹ wo gist tá a ṣe tán recently tí àǹtí wa m tó lòun lóyún anytime tí kábíyèsí bá ti rí kó jáde inú palace ọmọ lòun lóyún ni <laughs> ẹ̀yin èèyàn ọlé èyí tún lágbára o ẹ mọ̀ pé ọlọ́run wà lẹ́yìn Queen Naomi ọlọ́run gbìjà Queen Naomi kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe fún ọmọ ọlọ́run kò sí nǹkan tẹ́ lè ṣe ọlọ́run wà pẹ̀lú wọn ó ń gbèjà wọn ó dẹ̀ máa continue láti máa gbèjà wọn ni nítorí pé inú wọn mọ́ wọn ò ṣebi sí yín bí mo ṣe gbọ́gàn wọn ní Queen Naomi ò ń sọ̀rọ̀ wọn rárá wọ́n ní Queen Naomi kàn mind business ẹ̀ ní ẹni tó mind business ẹ̀ tí ò rí ti yín rò ẹ̀ bẹ̀rẹ̀ sí lépa ẹ̀ bá a ṣe gbọ́ náà nìyẹn tán ni wọ́n lọ gbé kòkò sí inú royal mansion èyí tí Queen Naomi gbé ah ẹ̀yin èèyàn lé báwo ni Koko ṣe wọ inú royal mansion báwo ló ṣe wọbẹ̀ tí ò bá ń ṣe é pé ejò lọ́wọ́ ń ná wọ́n ní kábíyèsí ti fire security guard yẹn because ó mọ̀ ń pa ẹ̀ ẹ̀yin èèyàn lé àtìkọ́lọ̀ máa ṣọ́ wa lọ́wọ́ àwọn tó yẹ pé wọ́n ń ṣọ́ wa tó jẹ́ pé àmọ̀ ẹ wò ó tí Queen Naomi bá jáde wọ́n máa fi eh, ìwé pélébé sára mọ́tò Queen Naomi o gbọ́dọ̀ return sí royal mansion ilé tọkọ ẹ̀ fún kì í ṣe àlè ní pé Naomi ò yàwó ni o legally married ẹ wá jẹ́ kó nísinmi ẹ má máa ní ẹni ẹni ẹni rárá ẹ jẹ́ kó nísinmi ẹ jẹ́ kó ní fọkànbalẹ̀ kí ló dé irú ayé wo lèyí wọ́n ní bí àwọn ẹ̀gbọ́n kábíyèsí àtàbúrò wọn yèyé mẹ́ta bọ́n ṣe drag àwọn ẹ̀dá yìí nìyẹn ẹ̀dà tó lọ ń gbàbọ̀dè wọ́n lọ drag ẹ̀ wọ́n lọ fún ní wòtòwòtò pé kí ló dé ẹ fi ìyá Tadé káwò sílẹ̀ kí ni ìyá Tadé ní káwò ṣe fún yín ẹ̀ṣọ́ gba yín ẹ̀ṣọ́ ara yín ẹ kọjú mọ́ nǹkan tẹ́ ẹ bá wá sínú palace in fact ó yẹ kí kábíyèsí lé ẹ̀dà yẹn ni ó yẹ kán lè kán gba oyè lọ́rùn ẹ̀ ni ṣùgbọ́n kábíyèsí olójú àánú ni kábíyèsí kábíyèsí ò láì kan máa hot feelings èèyàn nǹkan tí àwọn olórí ṣe ń ṣe báyìí náà nìyẹn ẹ̀yin èèyàn lé ẹ rí pé ìtú bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kùsọ náà nìyẹn wípé kábíyèsí ó ti divorce Queen Naomi kò fẹ́ Queen Naomi mọ́ wọ́n ní kábíyèsí ní kó lọ mú ibi táwọn ti divorce ìyàwó àwọn kó lọ mú wá àwọn fẹ́ rí kí ló dé ṣe dandan ni ṣe dandan ni ah mo wíṣe pé kí kábíyèsí mọ̀ ẹ́ pé àwọn olórí yìí wọ́n ń gbé wọn wá sínú palace láti plan fún wọn ni mo wíṣe pé kí kábíyèsí mọ̀ wípé wọ́n ń gbé wọn wá sínú pálàsì láti plan fún wọn ni ṣùgbọ́n kábíyèsí ò mọ̀ kábíyèsí ò mọ̀ wípé plan work ni ah ó lágbára o wọ́n wá wọ́n wá gbé yín sínú palace wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ibi wọ́n ṣiṣẹ́ ibi wọ́n ní kábíyèsí lára wọ́n wá fẹ́ fẹ́ǹsì Queen Naomi kó má lè wọnú palace mọ́ gbogbo nǹkan tẹ́ bá tẹ́ bá gbé báyìí gbogbo ẹ̀ àṣírí yín máa máa tú ni gbogbo nǹkan tẹ́ ẹ ṣe nínú ìkọ̀kọ̀ àṣírí yín máa máa tú ni ní agbára ọlọ́run wọ́n ní bí àwọn ẹ̀gbọ́n kábíyèsí bó ṣe drag àwọn olórí nìyẹn bá a ṣe gbọ́ ni la ní ká mú wá fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé gbogbo ẹ̀yin tẹ́ ń gbàwẹ̀ ọlọ́run á gbà o ẹ nígbà lásán o gbogbo àníyàn yín nínú àwẹ̀ ó máa jẹ́ ìtẹ̀wọ́gbà níwájú ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ̀ subscribe ten like ten share ten comment i love you so much you are doing a wonderful job on this channel mo wá bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up thumbs up yìí ó ṣe pàtàkì gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹ gbogbo ẹ̀ yẹn ṣe rí ọwọ́ tẹ fi ń tẹ yẹn kò ní kan ìsàlẹ̀ àpò ẹ máa máa ọlọ́run máa máa bá mi gbé ọwọ́ yín sókè ni ẹ máa máa rí ìyanu ọlọ́run nínú ọwọ́ yín gbogbo nǹkan dáadáa bíi contract ìgbésí ayé yín máa yí padà ní agbára ọlọ́run sí rere ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹ ṣé o wọ́n lẹ́ni tó bá rí dúpẹ́ oore àná á rì mí gbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi àtàwọn bàbá mi God will bless you ọlọ́run á bá mi nífẹ̀ẹ́ yín ọlọ́run á bá mi ràn yín lọ́wọ́ ẹ ṣé thank you so much mashallah love you all please share this video like and subscribe God bless you.